anabi ni amantu billah èmi kà nígbà gbọ́dọ̀ lọ anabi yóò tẹ fún mi làámà já máa kó darí bú ẹgbẹ́ yìí já nàìjíríà tí wọ́n já nàìjíríà wọ́n sọ fún un. ṣé kàdá ní ìgbà wọn ní ọgbà ẹ̀ lọ́mọ ìgbẹ́ tí wọ́n yẹn pọ̀ láti ìzámánà nàbí ìfẹ́ ṣe ìfọ̀nba ó kàn wá sí bẹ́ẹ̀ ni ẹnìkan ní sọ̀rọ̀ yóò gba àkókò gbọ́dọ̀ yóò fi ju ti pàtì yẹn sí lọ ó kàn gbéra rẹ̀ dìde ó ní òun ní máàdì ní madina àwọn sọ̀rọ̀ ìjàmẹ ìsàmìyà wọn ti bára wọn sọ̀rọ̀ láàrin ara wọn ìtì àyíká ní gbogbo ní ìdí kan tó pamọ́ wọn ìfọ àtàwọn kan ṣe fídíò fún wọn rìkọọdù some of the aspects ó ní máa dílọ wọn ti kú àwọn èèyàn wọn ó dà àwọn èèyàn ó séjì nínú masjidil haram wọn pa àwọn èèyàn wọn sì rí pé tó jẹ wá ìgbà náà kó máa jẹ kó máa ṣe dé àfahàn ẹfọn ti di ni máa yìí ọ̀rọ̀ tó dá wàhálà yẹ ìjọba Saudi kẹ̀kẹ́ connect mọ́ ìjọba France wọ́n fi wá pa wọ́n tó wọ́n sáré wọ́n arrest àwọn kan wọ́n ṣe arrest wọn ó ní pam wọ́n àtọ̀rẹ́ dà olórí wọn ti gbà náà pé àwọn onímọ̀ọ́dì ọ̀ǹtì kan tó wọ́n tó overpower wọn á sá wọn dájọ́ àmì lọ wọ́n á fi iná sẹ́ wọ́n á gbúrọ́ omi sí ọ̀dájọ́ àmì wọn á fi iná sí àwọn kan tó sọ̀rọ̀ ẹ̀dá wọ́n pa àwọn èèyàn ní wọ́n sáájú wọ́n fi hàn dára ní káàkiri tó la fẹ́ lọ bẹ̀ wọ́n á lu iṣẹ́ tàbílà ní ìgbà tó jẹ́ ní ìdáná tó ṣe máa dín ní wọ́n àwọn ìsọ. tó bá lọ jẹ́ máa dín tí mo ti sọ̀tọ́ sísọ. ọ̀gá òun yẹn ti ní ṣe kìfì ní ẹ̀rù. tí ìgbà tí ń ṣe ọ̀sán mi fi hàn wá. ní ìpìlẹ̀ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ó dà ẹ̀rù kọ́kọ́ bá àwọn tó ṣe lè jẹ́ máa dín ẹ̀rọ ọdúnrún mọ̀ tí wọ́n ní ó yẹ fún nàìjíríà pé ibi máa di ọ̀hún tí wọ́n tó bẹ̀rẹ̀ sí pààyàn tẹ́tẹ́ pààyàn tẹ́tẹ́ sọ ah, ààrẹ ah, ah, kàánú tọ̀tẹ̀ kan pé màá yóò máa pààyàn tí wọ́n tó máa pààyàn yóò pààyàn nínú mọ́tíríà àwọn ibi tán àti gbọdọ̀ gbé ọ̀bẹ sókè tẹ̀lé ìdáná fún ìbọn pààyàn. táwọn yìí sẹ́bi ilé gbogbo tó bá dá ibi kàtà lẹ́lẹ́ àmọ́ nípìnlẹ̀ bàbá ẹni tó ní ìdí gúrúùpù yẹn ó kó ṣèkì mú bíi ti problem ìkọ́bí máa wá nǹkan tó wọ́n àti ìgbìmọ̀ pé á ah, ọ̀dọ́ yín ni wọ́n ti ń gbọ̀ nǹkan báyìí ìjọba fẹ́ fi àjẹ wọn wọ́n tì wọ́n mọ́lé àwọn bàbá ah, fún bá sùn àná bẹ̀rẹ̀ pé oríṣẹ́ títà wọn ẹ̀kọ́ ní ìlú ìlàpá àtẹ́mà sẹ́yìn kan bẹ látàrí bẹ́ẹ̀ tí gúrùpù ìdí aga ìjọba yẹn rògbòdò nígbà tí ẹni tí mo jẹ́ náà ni mo sọ nǹkan tó kọ̀rẹ́ ní ó kàn ṣe sùúrù ní mo jẹ́ information tí mo máa jẹ́ kí àìfẹ́ràn rẹ̀ yẹn kó kó òdodo lẹ́nu yẹn ẹgbẹ́ ò fẹ́ràn ní mo fara balẹ̀ mo jẹ́ information ẹgbẹ́ yẹn tó fẹ́ràn mi sọ̀sọ́ pẹ̀sọ̀ ẹgbẹ́ yẹn tó fẹ́ ti bá káà fún àwọn wọ́n wọ ilé ìdílé láti ní ìlú àti kọ̀mẹ́tì mọ́lọ́ àwọn ẹni tí wọ́n padà ìwà mọ́lọ́ níbi táwọn ọlọ́run ọlọ́run kò kàn ìtọ̀ kan wa. so ìṣúlẹ̀ ìkọ̀tọ́ yàtọ̀ yàtọ̀ dídú òun ló wá ní ìdílé because gbogbo olóṣèṣe ìfọ̀n òṣìṣẹ́ wa. ọlọ́run tó lọ sí mọ́mọ́ náà kọ́ نعم قال ما kan padà. Allah ta kó ní máa ké bọ̀. Máa mọ̀ náà ta an tọ́sí da in sí àmà. Ṣé o lè fún kárẹ̀ nígbà tó? Ó ní an na kẹ́rù mi nù. Ṣé o ní an na kẹ́rù mi nù? Kọ̀lákùtà hu kọ̀lákùtà mi nù. Inú ìyàmọ̀ ló ti inú ìyàmọ̀ mi náà. خلقته من طين أو خلقتني من نار وخلقته من طين inú iná ni iná dájú àmà lọ ẹsẹ ìlú tóbi ni pé níbi tó forí kalẹ̀ káàkiri ní ẹ̀mí mi lójú ni àmọ́ ìgbéraga ẹ̀mí wọn níbi ẹ̀sìn èyí tí tí wàá tẹ̀lé nípa ẹ̀mí sádámà àwọn tí wàá tẹ̀lé nípa ìgbéraga ẹ̀mí wọn ní òṣèlú ní ipò bí orí ẹ̀dí kò sọ́kàn bí ló ti gbá fọ́ọ̀kì níbi nígbà bá ẹ̀mí sọ̀rọ̀ jù ó ti jẹ́ ní òfò láti ẹ̀mí tó nígbà tó tó kọ́lá rọ́bì àǹgbẹ́ni ìlà yọ̀ọ́lì ìlà olùdáhùn tó jẹ́ tó gbẹ̀dùn mi kọ́lá ìmẹ́ta ní ọ̀nà ọ̀dọ́ni ó dà ábọ̀dún ábọ̀dún. Nípa ìdìbò Ádámù ayé ìṣẹ̀lá tó ṣẹlá nàbí Ádámù ayé ìṣẹ̀lá tó táwọn tó ń bẹ̀bẹ̀ tọ́lá ń kọ́ pé à kí ló ń káyọ̀ débi ibi tí ayẹ́kọ̀ rọ́ọ̀dù òní ربنا ظلمنا أنفسنا قالوا قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آه ظلمنا أنفسنا أتجنوا أتجنوا ولا تغفر لنا وترحمنا. آه àwọn ọba ló ń fún un ṣe lọ́gbẹ̀dà ọ̀dọ̀ ṣé bá bẹ̀rẹ̀ wọn dàbí ìjọba tó tó ẹ̀dọ́kùn ní ayé ogun aṣáà ní ètùtù ilẹ̀ ìjìra tí a ń gbogbo aṣáà ètùtù ilẹ̀ ìjìra fífún tó kúrọ̀ bàtí ajá yìí dá wa lálẹ́ ẹgbẹ́ ń pa àwọn èèyàn gan ó dọdún kan àwọn kan fẹ́ẹ́ lọ́kọ̀ pé ẹ̀jẹ̀ ajá ẹ̀jẹ̀ ajá níbi. ah ó ti pààyàn jù wọn bá bá jáde dáńdọ́júmọ́ àwọn ni wọn kọ́kọ́ wí ní àwọn wá láti yàrá àwọn pẹ́pẹ́ ìdájáde wá láti ṣá àwọn ni wọn kọ́kọ́ wí wọn gbèrò ìpè ah wọn ti pààyàn wá lónìí ah wọn ti pààyàn àjájú wà ó bẹ́ẹ̀ extremely focused ẹ̀yin o àpàdé yìí àjájú tí wọn fẹ́ mú ìrìn ẹ̀ lógun yóò bá wọn ọmọ ogun sọ̀rọ̀ tí wọ́n kó èèyàn mẹ́wàá lẹ́yìn jẹ yóò wọn pèsèǹtì wọn yìí pé èèyàn four thousand. wọ́n wá ń sọ fún wọn pé ẹlẹ́sọ fún wọn àwọn ọmọ ogun aṣááfù yìí o mo ti fẹ́ bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ìlú ayọ̀ wọ́n ti pa wọn o. ẹ sọ wọn pé gbogbo ẹ tó bá túbá tó kù lẹ́yìn aṣááfù yìí ìdùnnú aṣááfù yìí á fún mi yóò ní àmọ́ ńlọ́dọ̀ wa pé à nípa ọ̀sẹ̀ ní ilẹ̀ ní ìwọ̀n tẹ wá jẹ́ ìwọ̀n báyìí àbí tẹ lọ bá kò tẹ́lọ̀ mímú sí àwọn tán wà lọ́wọ́ yìí tẹ bá tẹ́lọ̀ kò tẹ́lọ̀ mímú sí. ẹ jẹ́ mọ́ bí wọn náà fún àwọn àwọn àyè kò sọ̀rọ̀. Naam bẹ́ẹ̀ ni ẹ ẹyin lẹ dá mi dé tẹ jẹun pẹ́ẹ́lí kíláàsì mi. ọ̀rọ̀ bá kò tó wà nínú sí mi rọ́ọ̀yì tẹ bá débẹ̀ táwọn yẹn ti túkù lẹ́yìn aṣáàtì wọ́n lé wọn fẹ́ pa wọn àmọ́ kí n fẹ́ yọ ọ́nbẹ̀ ni pé àjáde tó ń rìn nìkan ó ti tó gbà díẹ̀ ara ti tàn wá ní a ah, ṣáàbí ń kọ́ ọ agbẹ́kọ̀ọ́ náà jáde ìgbésí wa wọ́n lè jù lọ oníwọ̀n náà tó sáré ọ̀dọ́ kò tó lọ ní oṣù. ó ní ẹ̀ ní ráyù ẹ kọ lẹ́tà sí wọn irú rẹ̀ ìtàn agbọ́dọ̀ gbọ́ lẹ́nu tiẹ̀. ìgbà tó dé wájú hajjaj ó ní aṣọ àlọ́ọ̀ làmì kọ́lọ́njẹ pẹ́ o. inna nnaasa inna nnaasa qad amaruni an aqula ma la ya'lamuhu ma ya'lamuhu. ما يعلم الله في ذلك غير حق أو ما يعلمه الله غير حق àwọn ẹni ń parọ́ o wọ́n ní kí n mọ̀ ní ọjà àmọ́ ẹ̀sìn ni àti máa ní ìwé gbà kí n sọ bẹ́ẹ̀ rọ̀ gbọ́dọ̀ jáde lẹ́nu àti ṣèlú ṣèkì. tẹ̀bá pa wá àdìsáàbẹ̀ ti wálẹ̀ ọlọ́run tó fi gbé yín ga náà ni. ó tó ọ̀rọ̀ yẹn fún àjájú ni fún àjájú ni ọ̀rọ̀ rẹ dùn ọ́nà ìjùwà rẹ lọ ẹ ó mọ̀ pé bí wàhánà rẹ̀ kọ́ ní sọ èèyàn tó lọ gbé ìdá ìdúrà ìlú ìwà aráyè ó parí but a ti ṣàdéhùn fún yín pé tẹ bá dìde tẹ bá ti tú fi ogún lẹ̀ àfihàn rẹ̀ àwọlà nítorí sọ ìgbà tó yọ mí. ìwà jáde ní sọ fílẹ̀ kódà kó gbé ìdílé gbé láwọn mọ̀sálà ẹ̀sìn kan ṣe ṣe kànú mọ́sálà báyìí ó rọ́ mọ́sálà fún ọ̀rọ̀ mẹ́rin ló wà lórí ẹ̀. fatuwa umar ti usman àti tali tali ló da àjò ṣùgbọ́n ti àfààní ẹ máa lọ. àjáde ìwé ni yàwó ètò ọlọ́run kò sọ wọn bẹ́ẹ̀ kò fẹ́ pa àwọn àfa àwọn tó bá jẹ́ àfa láàrin wọn fẹ́ yọ wọn lẹ kò fẹ́ pa sa ìyẹn ìfà ìbùdó ìdókòwò kò fẹ́ pa but saheed ní ìdílé ìwé pé ìfáàtì ló jẹ fún mi ìfáàtì ló jẹ fún mi pé mo láìka àjà tí mo hé tẹ ó lọ ń sá sásádé ikú òun rí sí láàánú àtọ́lọ́ pé fún ti tí ìyẹn kí wọ́n sáfà jáde tó àríyá ti dá wa lálẹ́ nípa àwọn èèyàn gan lẹ́yìn ìgbà tó ti jà tán látà lẹ́yìn ọdún kẹta lẹ́yìn ọgọ́rin ọdún eighty three èèyàn tó pa láàrin ìgbà yẹn sí eighty four jẹ́rọ̀bà after dem tó kú wọ́n lé ní five hundred thousand yẹn fúkà pàdé wọn náà ni. ó gbà yẹn eré náà jọ àwọn tó bá wà jà ń yẹ ẹ̀sìn láì ìpínlẹ̀ òsì tún parọ́ àti pẹ̀gbọ́n rẹ̀ mọ́ nígbà pa ọ̀rẹ́ rẹ̀. so kò sí ohun tó lè wà láyé nígbà náà tí mò ń di pé ẹ̀jẹ̀ rèé ìdíje àwọn afáàyàn náà yẹn tó fi ṣe kò lóṣù torí ẹ̀ láti máa ń sọ́dọ̀ la wípé kì í ṣẹ̀rí fún káwọn èèyàn wá ṣe pọ̀ torí pé gbogbo àwọn tó ṣojú àwọn náà rí i pé ah, wàhálà ńlá làwọn kọ́ fún ó nìkan ní wọn tó kọ orin kankan rẹ̀ orin hekman fún gbogbo ẹ̀ tó wá lẹ́yìn rẹ̀ ìwé ló ń kó sànù wá so alikiburu wàhálà ni ẹlẹ́ẹ̀kejì ni àní eréṣù fún ẹ̀ lójú òpòrò nǹkan láti ìmọ̀ sí ẹ̀ fi kọ́tọ̀ rẹ̀ a ah. tí ma lè rí kí ah. ní ra a ni. ma lè ní kiri a tí owó ìgbàlódọ́wọ́ mi ah. a tí owó ìgbàlódọ́wọ́ mi èèyàn ní ronú lásìkò yẹn bó ṣe kí èèyàn ronú àtẹ̀yẹ sùkún yẹn fẹ́ nǹkan gidi gan a tí ma lè kiri tí wọ́n ní ọ̀rọ̀ kan wọn bẹ́ẹ̀ yóò fẹ́ máa gbé ọ̀rẹ́ ní sẹ́yìn lọ́pẹ́ àmọ́ ẹ̀ ti sì fà á ní oṣù sọmọ ẹlẹ́ni gbá àwọn òṣèlú kọ̀tọ́ àwọn tí wọ́n sìn àti mistake rẹ̀ lẹ́nu ẹlẹ́ẹ̀kẹta àti dáhùwà kábẹ́ èèyàn ọmọdé yẹn ọ̀sẹ̀ yìí. àwọn èèyàn wọn ní nǹkan láyé ẹnìkan wọn tó fẹ́ jẹ president France nígbà kan pípẹ́ tó fẹ́ jẹ president France nítorí kó bá ojú kò lè ṣáwà rẹ lọ ní pátì tó ti wá ó ti qualify wọn ti mọ̀ pé ayé lè ní wọlé àmọ́ bẹ́ẹ̀ lòdì wọlé àwọn opposition ti mọ̀ wípé ah, ẹni yìí kò lè dábẹ̀rẹ̀ mú wọn á ti obìnrin kan sí èyí tó wà ní ẹni tí wọ́n ń ṣe kòrú ìjìnlẹ̀ ìjọba lórí tó wà ní wọ́n fẹ́ dá ìjọba tí wọ́n lẹ̀ tó wà lẹ́wọ̀n nìkan láti ilẹ̀ kìnnì kan a part of country tó sá lọ láyé ìgbà kátà mọ́ tó wà lẹ́wọ̀n báyìí látàrí Buhari. now kí náà fi mú obìnrin ẹ̀ẹ́kùn ni kò ní kò sí bó ti sọ́ǹgì tó kò ló dábẹ́ rẹ̀ sọ pé ah, àmọ́ kó wá gbé sẹ́lẹ̀ sí wọ́n á sì jáde lórí ìjọba lórí náà tó bá yẹ kó tọ́ mọ́sálásí láti jẹ bẹ́ẹ̀ a jẹ́ pé lóyà òtúkan ní fún lóyà wájú ẹlẹ́bí lóyà fẹ́yàwó níta fún mi. so ẹni tó yẹ jẹ president france yẹn náà ta fún mọ́ náà kẹ́lẹ́ mu àwùlà wọ́n ní kẹ́lẹ́ mu ṣẹ́wọ́. níta fún mọ́ náà nù pé wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ ká sí ti kọ́ni. wọ́n sì gbé jáde pé tẹ́lẹ̀ níwájú president tẹ́lẹ̀ níwájú president ọ̀ka ó sì gbé kọ́ni so àṣàwà mẹ́tẹ̀ẹ̀ta òní òṣùlù kọ̀tọ̀yà tó àwọn sọ pé nínú tọ́lọ̀ wọn bá kó la òní àhùmọ̀zà tó lùmọ̀zà wọ́n yóò lù kú ní ìhùmọ̀zà tí lùmọ̀zà. kí ni yóò yàn títí títí tó ti fojú kú mọ́lẹ̀ àwọn afáà ló kó sínú ẹ̀ pé tó dàwọn ní ìhùmọ̀zà gangan ìròyìn àwọn tí wọ́n fojú pé yàn mọ́lẹ̀ ni mo kó àbí kí ni máa sọ̀rọ̀ èèyàn láì dáa lójú àgbẹ̀yìn ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n fi tọ́kàn bá ti gbọ́ inú rẹ̀ ní dùn mọ́ ó sọ sí ní yá láì fi tiẹ̀ kí wọ́n máa tún rò pé tó ah! bá ṣe ṣàlàyé sùúrọ̀ yẹn fún wa lánàá tó ọlọ́run bá ń sọ fún wa nínú Suratul Fil ọlọ́ni alábìtárọ̀ kẹ́yìn bọ́ ọlọ́run alábìtárọ̀ eré anabi muhammad sallallahu alayhi wa sallam alamtaro ẹbí mi jọ ti sọ pé alamtaro yọ̀nà méjì máa fa àgbà tó alamtukbar ṣé wọn sọ fún wọn ni àbí alamtalam tó mọ ni ní sísọ wípé ó yẹ kó rí pé a ti pèsè ẹbí bí rẹ lọ́mọdé ọlọ́run alamtaro pé fàfà àlọ́rọ̀ bó kàbí àfáàbẹ̀ fíìmù bóòlù ọlọ́run ọba rẹ fi ṣe pẹ̀lú àwọn àfáàbẹ̀ àwọn yóò ní àfáàbẹ̀ fíìmù àwọn ọmọ ogun abraham bin ashram ní bani bíà láti germany kí ló fa wàhálà ó lè ń fẹ́ lọ wí kàbà ó ní kàbà yẹn ń fẹ́ wò ìyàtọ̀ inú wà lọ́dọ̀ àwọn àfáà pé kí ló dé sọ́kàn ló ló débi kàbà yẹn torí ẹ̀ sóra ilé oṣù wọn sóra tó kàn ó kò sóra tó kọ̀rọ̀ ìṣàbí oṣù wọn sóra tó kàn bíkọ́ àwọn kọ̀rọ̀ ìṣù ni wọ́n ń tọ́jú kàbà kódà pẹ̀lú ṣíríkù lẹ́yìn ìgbà tí ìtàn àfáàlù fíìmù ti wá ṣẹlẹ̀ tán àwọn èèyàn á ń bẹ̀rù wọn ìdí tí ọlọ́run ṣe ṣe ọlọ́run sọ àwọn ẹyẹ kan tí wọ́n lọ ju òkú lé àwọn. àbùsọ̀rọ̀ ọlọ́run ìhòòhò ìparí ọ̀rẹ́ wọ́n ju òkú lé àwọn ènìyàn lórí asọ́kùn bí wọ́n ṣe tí wọ́n di asọ́kùn tí wọ́n di. ṣùgbọ́n bàtà ìṣe tó bá tí wọ́n ti lágbára tó bá tí àwọn kòrèṣì bá wá ń sáwò ní ìsìn táwọn ìwáfẹ́ àbúṣe wọn tó bá ní kòrèṣì mọ́ ní ìsìn ilẹ̀ ẹ̀yẹ tó lè jáde ní ìsìn tó fò mọ́yàn nínú wọn ti ń fún sọ fún wọn pé àwọn alákírètì sùn ó gbé haríba yìí sọ́kàn àwọn èèyàn ẹ̀ lágbára. irú sí ìtawà kírètì yìí ṣé ìyàtọ̀ wa dúpẹ́ rọ́bà hàrẹ́ lẹ́yìn. ìjọba dídọ̀ so àwọn akẹ́kọ̀ọ́ yìí kí n tó fà á kan ṣe lórí débẹ̀ ni pé apákan nínú wọn sọ pé tọ̀nà yàní mẹ́sìlẹ̀ hàdà ìlàbìnrin àbá àti rọ́jò làánú wọ́n yéé ní abáyé sọ pé àwọn kò lè ṣèkà lórí ìrìn àjò ìtàn méjèèjì ti jẹ́ ìpapọ̀ kó ṣeé ṣe kó jẹ́ méjèèjì ló ṣẹlẹ̀ wọ́n ní wọ́n rìnrìn àjò wọ́n fẹ́ lọ ṣe bísínẹ́sì ní sham ìgbà náà ni wọ́n máa ń lọ wọ́n wá dé sí yemen wọ́n wá dé yemen yẹn wá débì kan wọ́n mú ẹran dání tí wọ́n jẹ olùṣòwò ní wọ́n wọ́n wá mú iná tí wọ́n fi ń sun ẹran yìí pé àyàn yìí ti fẹ́ mọ rírà kan káwọn sun ìwà pa náà iná yẹn wá jó ilé àwọn bàní bàní bí à ẹkọ ajọ ọba yẹmọ nígbà náà wà bá wọn bí wọn gbé abọ́ àdìdè nígbà láàrin wọn òun ló wá ní ọmọ ogun alákọ̀ọ́lé abọ́ àdìdè ló ní ọmọ ogun alákọ̀ọ́lé àkà wípé ọba ló lọ́mọ ogun àtàbí ìfìrí ọba gbẹni abọ́ àkànjọ nígbà tó kó wá láti ìbànú bí àyìn àbí ní kọ̀bí ìlàtún ní kọ̀bá ìlú yamani àbí bá tún ní bùtú ní yamani ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ abraham gan ló wulẹ̀ làwọn ọmọ ogun tipẹ́tipẹ́ ó wà lára àwọn defence minister ìlú tí wọ́n máa ń lò wọ́n tún wá délé wọn áá ah, ah, ẹ̀jìyà apá kan ní tí wọ́n fi wọ́n pé kí làwọn náà lè ṣe fún mi o ètò tóbi jù áá dínú kan ẹ̀sìn rí because wọ́n ní mọ̀ yìí pé nàbí ibrahim ìtàn ọ̀pá ẹ̀kọ́ nàbí ibrahim ló kọ́ wáyé bí ẹ̀fọ́ ibrahim kọ́ wáyé dàgbà وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل لا تقبل àwọn إبراهيم àti إسماعيل but that very long year tó wà láàrin ìgbà tí Ibrahim kọ́lé àtàwọn mùsùlùkù ayé àwọn Abdul Muttalib Abdul Muttalib tí a mọ̀ kó ti jìnnà sí Ibrahim gbá máa dálẹ́ka ìtàn ti kọ́ kalẹ̀ ká ilé tí Ibrahim kọ́lé ilé ọlọ́run àmọ́ kí láti ń bẹ̀ àwọn òṣìṣẹ́ wọ́n mọ oní wọ́n ti sọ́tọ́ lọ́nà sọ́nà sọ́nà tìjúmọ́ ní wọ́n ìlú ilé ayé ìkọ̀rọ̀ ìlú wọn kí lọ́mọ́ ọ̀hún náà. àtiwọn àmọ́ pé Ọlọ́run ló ilé yìí àmọ́ àwọn òòṣà yìí àwọn wọn láàrin àwọn àtọlọ́run lẹ́yìn tá a wọ̀ ọ́ bí yorùbá ka tẹ́lẹ̀ àwọn ọlọ́dọ̀ Abdul Wahab á èyàn gbọ́dọ̀ jìnnà ka tẹ́lẹ̀ àwọn ọlọ́dọ̀ àdáadáa sílábọ̀ọ̀sì Ọlọ́run nípa sísìn ọlọ́run ọba bí àtìmá ìdí ìwọ̀ sípàtì. àwọn ojú ọdún ìbáàdì kò dé ìfẹ́ kọ́lọ́n tó dé ilé ọdún àbọ̀ wọn bóyá bọ̀ yìí. pé ìgbà náà ìní tẹ̀ wọ́n wọ inú àwọn èèyàn tó máa ń bú ṣé muhammed abdulha pé wọ́n fa àwọn kan sí nípa wọn wọ́n ní pẹ̀sẹ̀ gbígbé wọn ní sọ yóò wá yóò wá dáná sí àbí. kò lè jáde ètò ọ̀nà àwọn kọ́kọ́ yọtọ̀ lọ́wọ́ ọba kú ọ̀n bẹ́ẹ̀ náà ah, ẹni ran ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ wọ́lá kò tí ẹ̀rọ lọ́wọ́ lọ́wọ́ fún ní ìtìṣà òtútù wa ò mọ bó ṣe rí lọ́dọ̀ ọlọ́run ọba lọ́wọ́ fún ní ìtìṣà òtútù wa olùkọ́ lọ́kọ̀ wọn fún ẹni ìmọ̀ tó fi dín ẹ ọlọ́run lọ́wọ́ gan ó ní ìtẹ́ tó náà ṣe ọlọ́run rí kọ́sìdì rẹ̀ ọlọ́run rí nàwáyá tó pamọ́ fáwọn ọlọ́run bá rí ó sì rìn sí ọlọ́run ọba tẹ̀síbá àwọn obìnrin kì í ṣe pàdé rẹ̀ sọ́dọ̀ ọlọ́run àwọn ibrahim ní àtijọ́ fún ọ̀sàkùnlà àwọn ibrahim ní àtijọ́ nǹkan ní kò sọ́kàn ní àwọn èèyàn ọ̀sẹ̀kùnlá ìṣubú ẹ̀ṣẹ̀kàlà àwọn ibrahim ní àtàwọn tó ní ká má láti dá ní àwọn táwọn yóò kò sọ́kàn náà. wọn àkọ́ ọ̀sẹ̀ gbọ̀dọ̀ wọn ni ọ̀rọ̀ olùkọ́ àti ti lé àdúgbò lé rárá àdúgbò sọ tí ọ̀rọ̀ ọ̀ràn ò bá tó báyẹn kò sí pọ́nlẹ́m tí ọ̀ràn ò bá débi ní pé wà máa ń yọ ẹgbẹ́ ní wà máa ń yàrá ọ ní fi jáde tó ṣe lè di lábùsà àgbà àgbà pàṣẹ àgbà pàṣẹ. àmọ́ tọ́lọ́hún fi àwọn ènìyàn ṣe gbára lókè àwọn. ó lè sọ pé mi náà nǹkan bẹ́ẹ̀ ni ìlú ìdìbò kódà àdáni Muhammad sallallahu alaihi wasallam bá a lè gbọ́dọ̀ fi sọ ọmọ sọ́rọ́ ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يعى إلي وما أنا إلا أم نعم. يقولون قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم اتبعوا إلا ما يوحى إلي وما أنا إلا نذير Ọmọ kún ti dídì àmìnà rùsùn. Èyí kọ́ nìyí kọ̀kọ́ wá o, báwọn ẹni tó bẹ̀rù ọlọ́run ṣe mọ́ sọ̀rọ̀ ni. Máa kún ti dídì àmìnà rùsùn. Wà máa adèrè máa yóò fà á lóbi ìwà làbí kun tá a bá ti sin lọ́run tán nínú mẹ́sẹ̀gì tá a fi rán mi kí ni lọ wí tán kí ni dìbísàn tọ́lọ́run ó fi èsì yìí mọ́. yes káwa kan sin lọ gbogbo ló bá ń ṣe à ń gbáwé àgbẹ̀yẹ ọkùnrin lè gbọ́dọ̀ wá ní pé àmọ́ tí wàá tọ́ sáà jẹ́ níbàyí níbo ìtọ́jú o n tó kù ni pé o ti to iṣẹ́ rẹ kalẹ̀ bí ẹni tó ń fẹ́ admission ó rí i pé kódà ń gbà míì tí vice chancellor wá fún ìlọ́kànlá rẹ̀ yẹn sì máa ń ní dáwọ́ situation ẹ̀mí oyè tí wọ́n gbé ipa fẹ́ nìkan tí wọ́n ní múyàn but bíyàn bá ṣe qualify tó yẹ wọn fún yẹn confidence ó súnmọ́ àbí wọlọ́ọ̀rù wọ̀lìláì mọ́sálù làálà ọlọ́run bá ní fi fi jáde nínú tí nínú nínú gbogbo nǹkan so lọ́dọ̀ ọ̀tọ̀ náà káwọn kan fa ìlú ṣe gbogbo ní tàǹsì àfúrà ọlọ́run mọ̀ ẹni tí ó ka Quran ẹni tí ó ṣe náfìlà ẹni tí ìnáwó ẹ̀jẹ̀ àti mú lónìí ń lọ síbi kan mo wá ń wá wọ mọ́tò gba tí mo wọ mọ́tò débi kan mo wá fẹsẹ̀ ń wọ̀. mo wá rí set of some people nínú ṣọ́ọ̀bù wọn tó yẹ kí n tí n tí ibi tá mo jẹ́ kí lágbèjà tí n bá rí tí n bá ti máa dá lọ àwọn yẹn kàn ká Quran yẹn. mo ní ìsìn ẹlòmíín wá ní ìsìn òun ọ̀jáde ń lè pọ̀ lọ́bíṣẹ́ òun lè rò pé àwọn tó lọ sí orí bàtà sí i eléyìí tí wà ń sọ́ọ̀bù nígbà tí ìsọjà oge ìǹkọ́ sódà mo tún fi ojú kọ́ bíbẹ́ lómi nǹkan àmọ́ ọba ilé ìrọ̀jẹ̀ parí kùránì ẹ̀rù ní ìta gẹ̀gẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run wọn tó ń gbogbo ẹ̀ pátápátá àwa tó kalẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tí ọlọ́run ọlọ́run gbà ọlọ́run wa máa wò wá kalimani àwọ̀ wa dúró àmọ́ ara wọ́ra fẹ̀ kálá gẹ́gẹ́ bí ẹ̀rú ó wa náà ẹnìkan ni wọ́n sì wá lórí láyà sọ pé wà máa ń yẹ ṣẹ́jú èmi wà máa ń yà àrọ̀ ni pé bí ẹ̀rọ ti fẹ́ràn tó ń wà jẹ́nu láì sáà náà yọ lọ. sẹ́ńtúrì wo sí wo o sì fẹ́yàwó mọ níwọ̀n fẹ́yàwó seventy five ń sọ ha bóyá ni wà máa ń yọ orí ju awọ́ tún bẹ́ẹ̀. ìyún fẹ́yàwó seventy five wà máa ń yọ ẹ̀gbọ́n yìí explanation wo. sọ́wọ́n olùgbò ti gbéra nù àbí látọ̀rí five báyìí ni wọ́n ti dé ń náà.

tí wọ́n lọ́à gbogbo ọkọ̀ ọ̀tàlẹ̀ náà ń dúró sí. títí náà tọ́lá ti kàn wá ọlọ́run ti kàn wá láéláé ọlọ́run dákun wọn ti tó pọ̀ ti kàn wá náà àlè pass. ọlọ́run kó àpapọ̀ máwọn ẹni rè ni ọlọ́run máa kó àpapọ̀ máwọn ẹni rè. àtìgbẹ́ ọlọ́run tí wọn ò bá bọ́ sínú dáírọ̀ kúkú lọ́dọ̀ rẹ̀ ìwọ ọlọ́run bá mọ̀ ọlọ́run forí jìn wọn lérí ẹ̀. àwọn tó bá bọ́ sínú dáírọ̀ kúkú kò sí alamma tabayyana lahu annahu aduwullah tabarra'a minhu àbí ọlọ́run ní nígbà tó yé nàbí ibrahim pé ọ̀tá ọlọ́run ni bàbá òun. wọ́n lè tọ́ lè sí ìfẹ́ ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ ẹni ìlẹ̀ ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ kọ́mọ́ bínú. tó látara báyìí káwọn náà mọ̀ bẹ́ẹ̀ tó ìtàn àtàbò sí òní pé apá kan sọ wípé wọ́n kàn dá wọ́n dáná ní yamani nígbà táwọn bàbá wọn lọ síbẹ̀ onínú bí wọn àwọn kan ní ara ohun ilẹ̀ ti wù wọ́n láti gba pé ah, báwọn yẹn ti máa ń pọ̀ ní mọ́kàtó kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan kò sí èso wọ́n bẹ̀rẹ̀ dùkọ́lẹ̀ èso láìpẹ́ ni o wọ́n bẹ̀rẹ̀ dùkọ́lẹ̀ èso kéèké two hundred years wọ́n bu ni o wọ́n bẹ̀rẹ̀ dùkọ́lẹ̀ èso tó bá rí mọ́kàtí gbogbo èèyàn fi pé àkáwá ah, lọ́bẹ̀ yẹ ní ẹ̀rà ẹ̀rà tó yá ìbọn ọkọ tó di sọ́bà ẹ̀kọ́ ọba fún ìlú tàbí yóò dá ní mẹ́rin nìkan yóò gbìyànjú rẹ̀ yóò sì lọ àwọn ẹbí àgbọ̀dọ̀ mọ́ lọ fẹ́ sáàkì hánà. ó wà mọ̀ọ́sí àwọn èèyàn fẹ́ kí ní bí wọn lọ bẹ̀ kí ní lọ bẹ̀ nàbí ìbọn yóò fi ṣàdúrà fún wa ní táwọn ọmọ ìjẹ tí wọ́n fi kú sí wa àwọn Europeans torí pé àwọn yàní jaziratul arab epo ni wọn àwọn náà fi ń rọ lẹ́nu dá sọ̀rọ̀ epo ló jẹ́ kó ń lówó lọ́wọ́ àti gáàsì àti gold wọ́n fẹ́ convert tókè ọmọ gbogbo machine tó ń lo epo ẹja change sí electricity máa dájú tàbí ẹ̀ convert ẹ̀ kan dọ̀la àkọ́kọ́ ìyẹn ó ti kọ́kọ́ tètè ní a lot of years tẹ́wáṣì yẹn máa tọ́lẹ̀ bùkátà tó po wọn mọ́ nǹkan yẹn náà ti lè po ọ̀ràn náà. ká ní àti ẹ̀wù pàtàkì ọlọ́run fi jẹ́ wọ́n di bọ́. àbí ìbọn ti ṣàdúrà fún wa. وإذ إبراهيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا وجنبني وبني أن نعبد الأصنام إبراهيم ya rẹ̀ ẹ́ so nínú رب اجعل هذا البلد àgàbàrà náà. so ó ní ọlọ́run bàbá ń ṣe ní ààrẹ baladan ààyìnà wọ́rùdùkọ̀ ààlàhù nínú sàmáwọ̀ ní àmàlà mìíràn máa pèsè fún wọn sọ ọlọ́run ti gbàdúrà yẹn ọ̀rẹ́ yìí kò sí nǹkan ẹlẹ́yìn fún wọn padà rí nǹkan míì tí wọ́n fi máa sọ so àwọn kan sọ pé nǹkan yẹn ló bí àwọn ará yamani nígbà yẹn kan sọ pé ẹjẹ́ á lọ gbé káàbà yẹn at least àwọn ní business because ní yamani àwọn súnmọ́ àwọn west wọ́n ní odò tó súnmọ́ wọn sòtẹ́ ẹ bá fẹ́ ra aṣọ gidi yọmọ lẹ lọ àtàlẹ́yà ànábì sọlọ sọlọ because ibi yìí sì tẹ bá di àwọn francophone country wọ́n ní aṣọ jù wá lọ bàtà tó ṣe sọm ẹ kí ló ń pẹ wọ́n ní jù wá lọ because àwọn sì wọn ìjáde ní ẹrú yẹn nínú oko ẹrú àwọn ìbò yẹn so now tí ship ìkọlọsọdọ tí wọn ó ṣì yìí kátó blọọkì la la land border lọ́dọ̀ wa sáwọn Benin Republic mọ́tò chip dáná ṣé báwọn Benin Republic ní ẹ̀rí fruit of car ṣe jẹ́ pé ah very neat ṣẹlẹ̀ ẹ̀ lójú Nàìjíríà bàyẹ̀ lójú gbogbo ọ̀rẹ́ wọn ànífọ̀ níwò àwọn sì ní access sáwọn yẹn pé Portugal nǹkan tán wọn kó mọ́tò wá sọ́dọ̀ tán torí pé importation eh, policy ó yí jù lọ́dọ̀ tán ìjọba wọn dẹ̀ pé àní nǹkan. torí pé ṣe bá wá dé ìbẹ̀rẹ̀ public ẹ̀ eh, tó gbèrò. Eh, Côte d'Ivoire Cameroon àwọn tó ń jẹjẹ francophone tí wọ́n sọ French lẹ́nu yẹn tẹ́ bá dọ́dọ̀ tí wọ́n ń tẹ́ mọ̀ ẹ́ yìí pé ẹ lè ra aṣọ tẹ́ bàtà tẹ́ rí níbi níbi orijina tẹ́ mọ̀ níbi yá bí twenty thousand equivalent ẹ̀ lè mọ̀ níbi yá bí eight thousand lọ́dọ̀ tó ten thousand equivalent tí bá nígbà tí currency wọn tuntun ti tu àlọ́ báyìí nígbà kan bí epo ni bí iyẹ̀pẹ̀ ṣé tẹ́ bá ti mú náírà dọ́dọ̀ tí wọ́n bá ya owó tí wọ́n sùn ní ìsìn owó tí wọ́n di náírà lọ. so bẹ́ẹ̀ ni yẹ́mọ̀ yẹn ní káwọn ọ̀pá ẹ̀rọ pé kí àwọn èèyàn wà lọ nàìjíríà ní pé nǹkan ah, bẹ́ẹ̀ nàìjíríà yẹ̀yìn òkú mẹ́wàá bẹ́ẹ̀ nàìjíríà ṣùgbọ́n wà wò pé the new purpose tó ń dàrẹ́ tàwọn èèyàn kúrò ní ọ̀dọ̀ tàwọn èèyàn títí jẹ́ kálọ̀ owó kúrò àwọn kan ní ìdí nìyẹn táwọn àfáàbò fi fìdí but ẹ jẹ́ ká gbé méjèèjì wọ̀ ó ṣeé ṣe pé wọn á lọ sí ìdìbò ẹ̀yìn tó yẹ ní ìgbà tó ti sára bí iná ẹjẹ́ àwọn owó kàbà tó abraha yìí òun ló padà o òun ló ní ìdí ọmọ ogun débẹ̀ wọn ò wọnú màdí wọn ò wọnú mọ́kà o etí náà ni wọn wà pẹ̀lú irin gbé irin dání wá ń pa àwọn rán wọn wá pa wọn tán ó wá ń bí ọmọ ogun dìde kó wọnú mọ́kà lọ wọn wá lọ bá wọn yàn wọn wá wọn pé àwọn wo ni wọn ń mójútó lé wọn ní àwọn kùrẹ́jì olólùwọ́n ti sọ sọ́rọ́ tó kùrẹ́jì tẹ̀lé yá ó yẹ kẹ́ dúpẹ́ fọlọ́n wọn láwọn kùrẹ́jì wọn dọ́dọ̀ Abdul Muttalib níjẹ́ bàbá bàbá mi bíi Muhammadu Abdullah bon Abdul Muttalib bon Hashim wọn dọ́dọ̀ wọn wọn yá agbára tó nídi ọwọ́ olóhùn wa bá ń jagun àti tẹ bá bọ̀ ja ọ nítorí ọ̀rẹ́ yìí pé kó owó kà á bà kó o sì máa lọ. àbẹ̀wò tẹ́lẹ̀ bí kò fẹ́ jù bá lọ. àyẹ̀ yìí à ìnà lè lè bẹ́ẹ̀ tẹ̀ rọ́bà ní àhùn yìí. àwọn akọ́lá ń dìfẹ́ ǹjẹ́ tẹ́lẹ̀ ìnáwó bẹ́ẹ̀ tẹ̀ ìdọ̀rọ̀ ní ìbọn ìlú kọ́ fọ́lọ́ rẹ̀. àwọn ògbọ́dọ̀ dìfẹ́ ǹjẹ́ yẹn ẹjọ́ ó ní mo níbi two hundred ràkúnmí tẹ pa ẹ̀dá padà sí mi mo fẹ́ gbowó ẹ̀ àbí tẹ kó ràkúnmí rà abẹ́ àwọn ọmọ sẹ́yìn gbé a ẹ̀sìn lábẹ́ ilé ìwé àwọn ọ̀rọ̀ yìí ìnà lè gbé ìtẹ̀rọ báyìí yà òun lọ́lọ́ ju ẹ̀gbẹ́ mi lọ́dẹ̀ náà ràkúnmí tèmi èmi lèmi ní àwọn bá a kó ràkúnmí ni wọ́n kó fún apá kan nínú àwọn afọ àyíkì ti torí kó lórí nǹkan tó kọ lórí àsìkò àwọn ní kìí ṣe pé ẹ̀jẹ̀ tẹ̀sí fún yẹn torí èmi ìyá àwọn ẹ̀yẹ kó fi pọ̀ ọlọ́run ti dúró nǹkan rẹ̀ hàn yín pé a inú yìí ọlọ́run bá ní lóòótọ́ ẹ̀sìn tó darí ẹ̀ sáwọn òòṣà níta ń sọ ìjọ ọdún yẹn ni wọ́n bí ànábì aláṣàhìn ọdún yẹn gẹ́gẹ́ náà bí ànábì aláṣàhìn ọ̀rọ̀ bíi mẹ́ta ó wà lórí ìgbà wọn náà bí ànábì ẹ̀yà ọdún wo ni àmọ̀ ìfìyè àwọn kan ní forty kan tó bí ànábì àwọn kan ní three years n fà ó ọ̀pọ̀ but èyí tí mo jáde kó òjò bá lọ but ẹ bá tún wọnú ẹ̀kọ́bárí ẹ yìí pa àwọn tó sàn kan ní pé ìkọ́sí ibùdó àbáṣe ní ọdún mẹ́ta kan tó bí bàbá àwọn ni àmọ̀ ṣe bàbá àwọn ti gba ọdún mẹ́ta lọ́wọ́ àdáni sallallahu alaihi wasallam ó jẹ́ mélòó wọn ọdún mẹ́fà so omi ìwọ́rọ̀ pọ̀ lórí ẹ̀ àmọ́ èyí tó kọ́ lẹ́sìn ní pé ọdún yẹn náà bá rìn ọlọ́run ti sàmì náà ní pé ah, a pèsè ètò ẹnìkan ń bọ̀ ẹ̀ ló dé lórí ìṣètò wọn kó lè mọ̀ wípé ọlọ́run ọba máa wo nǹkan mọ́ nǹkan wọn ìwé sáyẹn ànábì wa wá sí ẹ̀ àmọ́ lé wọ́n wá sún mọ́ pé ó dáa á fún ọ ní ràkúnmí two hundred rẹ ó yẹ fún ràkúnmí ẹ pètè ẹ ọlọ́ni alámùtáwò pé fàfà alọ̀rọ̀ bùkà wíyà fàdù bí alámìyẹjà aláwò alámìyẹjà ìdáhùn ètò wọn kí ni kí ni wọn tẹ̀sílẹ̀ mọ́ka fáwọn fẹ́ wọlé yìí fí tẹ̀sílẹ̀ ọlọ́run jọ wọlé ṣe wà á sọ̀rọ̀ àléyìn tọ́yọ́rọ́ àbàdì àwọn sẹ́yìn yìí ọ̀rọ̀ mẹ́ta ló wà lórí ẹ̀ sí àlùwárí yìí àwọn kan ní green ní àwọ̀ wọn tí wọ́n jáde láti inú odò wọ́n sàn jáde láti inú odò náà ní green wọn àwọn kan ní black ní wọn àwọn kan ní white ní wọn wọ́n lọ́wọ́ alẹ́ ní sípò ìdókòwò rẹ̀ tuntun green ní wọn tí wọ́n ní black lẹ́nu àti lẹ́sẹ̀ kàmọ́kọ́ làbá lóbi fọ́ọ̀tì yìí black lẹ́nu yẹn ọlọ́run fi pèpè ẹnu àti gbé òkúta wọn kóró òkúta mẹ́ta mẹ́ta lẹ́yọ̀ kọ̀ọ̀kan gbé yóò fẹnu gbé kan yóò fi ẹsẹ̀ gbé méjì yóò wà lọ drop ẹ̀ sórí ẹgbẹ́ ọ̀kan ìtàn kan ò ti pàṣẹ. pẹ̀lú ìṣẹ́ kan lọ sí à ọba ọba ẹ̀ kó pẹ̀lú kò lè mọ̀ pé ọlọ́run ti fún wọn nọ́mbà ẹ wọ́n lè fi òkúta o. ọlọ́run fẹ́ bọ ọjà òun tẹ̀ sáà sáà yìí. torí àwọn ọmọ sọ pé gbọ́ jù ní ẹ̀dọ̀ ọlọ́run ń jà wọ́n ń tẹ̀lé àwọn ọmọ ogun ọmọ ń fi ọmọ ń fi ṣe máa gbọ́ wá ìbáyìí tó wá bá pé a ah, ọgbẹ́ bọ́lọ̀ ń jà ẹ́ a kọ bọ́lọ̀ kó fi tẹ̀ ẹ́ wọ́n ń tẹ̀lé àwọn ọmọ ogun wọ́n ń sìnàbí ìbẹ̀rù ẹgbẹ́ nínú nìyẹn nìyẹn nìyẹn tó yìí. ṣé o rò pé káwọn ọlẹ́bẹ̀ ọjà àwọn iṣẹ́ tó wà láàrin kọ́kọ́ ló ní ìlú àìgbé páàdì àwọn iṣẹ́ tó wà láàrin kọ́kọ́ ló ní ojú rẹ̀ kọ́kọ́ ló ní etí rẹ̀ kọ́kọ́ ló ní o kàn fọ́ nìkalẹ̀. ìbá wọn ní ọjọ́ bíi nàmúrúṣù ni àwọn bàbá wọn pè nàmúrúṣù ó kọ rẹ̀ gẹ́gẹ́ nàmúrúṣù làwọn bàbá wọn pè. tó látàrí lẹ́yìn wọ́n ní alal ababil lórí ababil ọ̀rọ̀ mẹ́ta ni wọ́n sọ kó wà lórí ẹ̀ wọ́n ní olè jẹ́ ababil jùmọ́ àná jama àtàǹbá àdà jama àti wọ́n wá ní ìyàní. wọ́n àwọn fún ìwọ́dé bá yọ ó jẹ ọdún kan ẹgbẹ́ rẹ̀ lọ́tọ̀ lọ àárín òtúndé tí ó túmọ̀ ababil yẹn pé jámọ́ ìlú kẹ́límọ̀ yẹn tí ò ní mú fraud lọ́dọ̀ àwọn kan àwọn kan ní ìbáwí òní mú fraud rẹ̀ àwọn kan ní ìbíì òní mú fraud rẹ̀ tí jámù wá jábà dé ẹ láwọn fúlàfẹ rẹ wọlé yìí ìtumọ̀ níbi tọ́lọ̀ ń sáré lórí kí ni àbàbí tó ní tùmọ̀ mẹ́ta àbá fẹ́ gbé tùmọ̀ yẹn yìí ẹ mọ wọ́tà fárẹ́kọ́ àwọn mọ̀kítẹ́lifátù àlùwárí àwọn jámù ìbàdàn jámù tó yọ abẹ́yẹn ìtàmádé ìlú ọdún kí ni tùmọ̀ tàbíyìn bí ìjárọ̀ tó ní tùmọ̀ alam yẹ jẹ alikaidawo fi tẹbi wa arsala alehim fayron fayron fayron fayron fayron náà ni ẹ yẹ àbí ababil bìmánà jam'un ba'da jam'in aláwọ̀kọ́ tuma yẹn gbé láti wá ti jam'u ba'da jam'in táwọn kan bá yí adé báyìí láti inú odò ni wọ́n ti ń gbéra àwọn kan náà tún yí adé lẹ́yìn wọn wọ́n ń ju òkúta yẹn sórí wọn. wọ́n ń pe ìṣẹ̀kẹ́ ní jùdàrú nígbà tí wọ́n ní wọ́n gbọ́ ìtàn rí àfùgbà tí amúlù fi olùṣẹ̀lẹ̀ torí tí wọ́n ti ju òkúta sí báyìí yóò gbà síbẹ̀ yóò wà máa yọ. ìtí wọn ń jáde lára wọn wá padà da àìsàn láàrin yìí àìsàn yẹn ní skin báyìí ló àwọn èèyàn méjì dárí ó wà lọ́ọ̀tì so àìsàn yẹn padà ń dá àwọn ẹlẹ́wọ̀n ọlọ́run fún àrọ̀ òjò ó fi kó wọn lọ sí mọ́dọ̀ ọlọ́run bá wọn fi dìde àwọn kan náà ọlọ́run àwọn náà fi dìde ọlọ́run dàpọ̀ mọ́ dàwọ̀ rẹ̀ ló lórí wa. tó látàrí báyìí wọ́n bá sọ pé àbàbíyì ìtumọ̀ mélòó la ló ń jẹmọ́ nípa ìmọ̀ jámù ó bàdà jámù pé bí àwọn kan ti wá kan yà wá àwọn míì wá lọ́dọ̀ wọn àbí mùtàfáwé pọ̀ wọ́n ká sọ́mù báyìí wọ́n jìnnà wọn rí àbí mọ̀tẹ́lì fàtí àdìwá kọ́lọ̀ àwọn kan jẹ́ kọ́lọ̀ àwọn kan jẹ́ kọ́lọ̀ àwọn kan jẹ́ black. ní títàn yẹn ti dé kó ní dọ́kítì ní wípé nígbà yẹn ọdún yẹn náà wọ́n bí àrẹ bí so àwọn èèyàn lè fẹ́ kẹ́kọ̀ọ́ di pé a rí ẹyẹ lóòótọ́ kí ló dé tí wọn ò lọ jù sínú ká kí ló tí wọn ṣe ní sẹ́yìn kan máa jù sáwọn èèyàn mi ọlọ́run ti fún wọn nọ́mbà ó sì sọ yẹyẹ tí ó dìde ó ń tọ́ka sí bí àwọn ọmọ ogun yìí náà ti pọ̀ tó jàmá ìjọ adúpẹ́ fọlọ́wọn ọba ọlọ́wọ́n ń fi ìtàyè ṣe ìtìnáà lórí ànábì sọ̀rọ̀ láì fífi ń ṣe ìbùn lánàá bíi àná ń pààrọ̀ pé ó yẹ kó dín wọn dín sí ọkàn kó o sì dúpẹ́ pé àkànná ah, ó yẹ káwọ kàábà káyá ah, ilé ìwọn bá ti wó Ọlọ́run èmi ní ìjẹ wọn wo ìtọ́lọ̀ nǹkan fún ẹbí nànú nínú ayá ẹ̀ ẹ̀mí yìí bẹ̀hẹ̀jà ọtí ní ìjì sí ní ìjì ìjì àwọn kan ní orúkọ sọmọ ilé ayé ní ìjì tí rẹ́kọ́ọ̀dù tí ó ṣẹlẹ̀ sí wa máa ń wà sànàwíyá asọ́fún akó màkàdérò kọ́ńtà ní tí wọ́n fi ń ṣe kádàrà tí wọ́n fi ń kádàrà ìpele ìpele tó wà ọ̀nà márùn-ún a ní alihawli a ní aliyawomi a ní asanawi asanawi òun ni èyí tí wọ́n kọ nílé láti kọ́dọ̀ fi ha yí fúrọ́kù kullu amúrẹ́ni hakim tọ́lọ́nsọ́nù sọ́ọ́tù bukhari ìpè àwọn orí yẹn ni wọ́n bì sáyé a lot of things iṣẹ́ tá à ń ṣe jẹ̀mọ́ à ń jókòó sí halakọ́ọ̀tì à ń ka Quran yóò di sáà mi tí wọ́n kọ̀ fún ajá rẹ̀ wọ́n dààmú o fẹ́ ṣe déédéé ńlá tó kọ́jú iṣẹ́ tó bá ṣe ọlọ́wọ́ fi èrè yẹn kò fi ṣe déédéé iṣẹ́ mi tó fi gbàládá tó tóbi mi. tó mọ̀ di mọ̀ di àwọn ìyàwó rẹ̀ bá àwọn lọ ẹ̀rẹ́ tẹ̀ka fi ṣiṣẹ́ tó fi ṣe déédéé dáadáa ní tẹ̀ka kalẹ̀ ọ̀bùnà lé tẹ̀ka kó tó di ẹ̀ tẹ̀ka. wọ́n náà rí oníkálukú wọ́n náà rí ẹ̀fọ́ tiwa ọlọ́run ní báńṣe lọ́sàn-án ó ní báńṣe lóru tó bá fẹ́ rẹ̀ ọmọ sọ pé kí ni àyàmá àbùdá tó bá ti fẹ́ rẹ̀ ọmọ ti ní ẹran eighteen days ló kó two to seventeen lé ní àyàmá ó kẹ̀ lágbára ìlú tó ti sàn ẹ̀yìn ìdí ti dé wa ẹ̀yìn ìdí ti dé wa àyàmá màdùdá mo fi ti ní ẹ̀jẹ̀ tó tẹ́tí pé ọ̀bẹ ẹ̀rọ lọ́wọ́ bá ti ní ẹ̀jẹ̀ fún wa àyàmá màdùdá so àtijì àwọn kan ní sẹ́wọ̀n ilé ayé ìlú ti jì àwọn kan ní rárá oúnjẹ a da omi ni tí ń bẹ ní sámà tí wọ́n kọ gbogbo mọ̀tọ́jú ọmọ ènìyàn ti pátápátá. àwọn kan ní ní tí wọ́n fi òkúta yàní zahab gold wọ́n fi kọ màpàdé òru ọmọ ènìyàn ni ibẹ̀ ìsàlẹ̀ ibẹ̀ làwọn ẹyẹ ti lọ gbé òkúta wọ́n ní ara wọ́n lọ gbé ń bẹ̀ wọ́n ti kọ́ kalẹ̀ ní pé irú ìṣẹ̀lẹ̀ lásìkò ìta ti ṣe fún wa ọlọ́mọkàn tí ò dálé wa lórí. tẹ̀míìlì ìyá ọ̀rọ̀ tó lè fi gé ọjà aláwo tó ní asùn ọlọ́ba kan náà ní suratu rahman àbí aláṣù òní ewé irúgbìn tó bá ti á gbẹ tí ó dàbí àtibánu ìtábà làwọn pè so ẹ bá ń rún báyìí ẹran ẹranko àwọn àkọ́mímọ́ ní í jẹ́ lásìkò náà síwájú inú ọ̀gbẹ́lẹ̀ yóò ti gbẹ yóò kàn wọ́n àyìn wọn ọ̀hún bẹ́ẹ̀ ọlọ́run àwa sọ wọ́n di tí wọ́n tó dàbí gẹ́gẹ́ látàrí pé ìdá tọ́rọ̀ ìwọ ìdá tọ́rọ̀ à ní hajaratan àlejò tó bá ti di òkú táwọn tí wọ́n bá yọ yóò kàn jẹ́ yín náfìtọ̀ bá àbọ̀ náfìtọ̀ fi ìyà bó wá sí ń bá wọn báyìí wọ́n di ẹni tó bá rí àwọn nine tension yẹn ọlọ́mọdé gbé yàn téèyàn bá rí ẹni tí nine tension bá gbé yàn ó gbóyún díẹ̀ gbogbo ẹ̀jẹ̀ ara yẹn ó gbé ní kìkì gbogbo fọ́ọ̀lù ta ó gbé pátápátá so wọ́n dì rẹ̀ wọ́n wá ní wọ́n wá ń kàá sí kúrò bí n tí àwọn ẹran kan lè jẹ lásán ọmọ ènìyàn tó wà lórí ẹ gbogbo wọn sì dì rẹ̀ ìdí rẹ tó kòrò èsì tó padà wá di ọ̀tá ọlọ́run tó ṣojú níta ẹ̀yin fún ayé gbọ́dọ̀ ń sọ pé ń nàlè ìdó ìṣòro bá ń yá ní ọlọ́ọ̀bá rẹ̀ tọ́jú ẹ̀ máa dálítà ìpẹ́ rẹ̀ nínú àwọn ìdíje ìpẹ́ rẹ̀ nínú àwọn ìdíje ọdún yẹn ni wọ́n bí forty years ẹ̀yìn ìgbà yẹn ọlọ́run. so tó jẹ́ pé àwọn tó sọ pé forty years before ànábì ni wọ́n yàn ní ìpè forty years before nùbúwà ìmọ̀bí ọ̀rọ̀ yẹn forty years before nùbúwà onítùmọ̀ rẹ̀. so sóòrọ̀ yìí màkíyà ni sura yìí màkíyà ni orúkọ àti sọ̀tún wà nù ẹ̀ jàálẹ̀ ń ta asín màkúl àwọn àkìdá tó wà ń bẹ náà láti tún yẹn fún nǹkan mí bá ara wà ziyada kan kékeré lọ́la wọn àti bọ́ sínú suratu Quraish látọ̀lá lọ fún nǹkan mí bá ara àlẹ́ àfikún lọ́la inṣàlá abẹ́lẹ́ wọn bẹ ń ta sọ ọlọ́run jẹ́ kó yẹ ní kọ̀ọ̀kan wa ọlọ́run kó bá níjọ́ ìjọsìn fún wa ربنا تقبل منا انك انت السميع العليم اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم تقبل صيامنا وقيامنا وركوعنا وجهوداتنا وتضرعاتنا في هذا الشهر ووفقنا إلى الأعمال الصالحات إنك على كل شيء قدير سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. آمين بإذن إن شاء الله.